ولقاؤك حق ولقاؤك حق وقولك حق والجنة حق والنار حق والساعة حق ونبينا حق ومحمد صلى الله عليه وسلم حق اللهم لك أسلمنا وبك آمنا وعليك توكلنا وإليك نبنا أنت المقدم وليس قبلك شيء فأنت المؤخر وليس بعدك شيء اللهم اغفر لنا ما قدمنا وما أخرنا وما أسررنا وما أعلنا اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من العمل الذي يكره يا أرحم الراحمين إنك على كل شيء قدير إلهي لا تتندم إن فعلت بخلقك ما تشاء تفعل ما تشاء لمن تشاء وتفعل ما تشاء لمن تشاء إلهي نشاء بما تشاء إلى أتاك أمرك بالمعاصي وكيف تجيب من دعوتك بالمعاصي فاغفرنا ذنوبنا والخطايا وأرحمنا برزقك ورخائي وأرحمنا برزقك ورخائي إلهي أنت للعلماء أمن إلهي أنت للعلماء فكل شيخنا إبراهيم أمنا فكل شيخنا إبراهيم أمنا إلهي أنت للعلماء عز فكل شيخنا إبراهيم عز فكل شيخنا إبراهيم عز إلهي أنت للعلماء فضل فكل شيخنا إبراهيم فضلا على كل شيخنا إبراهيم فضلا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتوصوا وتوصوا بالحق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 بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وتواصوا بالحق وتواصوا بالصبر ولأصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر عليكم رسول الله وبعد جماعة الحمد adúpọ̀lọ́ sí ọ̀rọ̀ ọ̀rọ̀ adúpẹ́ fún ọlọ́run ọba náà ní ẹ̀ẹ̀kan sí i. ọlọ́run ọba ọlọ́ba tí a dúpẹ́ fún ọba tó ti nínú fífẹ́ ti ṣèjọba rẹ̀ ó yọ̀ǹda wa ń àwọn èèyàn kan náà lásìkò àwọn èèyàn kan náà wà níkàlẹ̀ fún ìyapa tọ́lọ́ àwọn èèyàn kan wà níkàlẹ̀ lásìkò yìí wọ́n wà fún ìbínú ọlọ iṣẹ́ tí wọ́n ń ṣe ìrìn tí wọ́n ń rìn ìṣesí wọn ìròrí wọn ìyapa tọ́lọ́ ní ṣùgbọ́n làwọn ọba ó wá kà á yẹ ó ṣe wáyé náà tí ó wà lábẹ́ pé ń ta torí ẹ̀ jókòó òjútọ́ ọlọ́run lọ. ìpele kọ́ náà sì láì sọ́yọ̀ fún ìgbésẹ̀ yẹn. شيئا ولا شيئا لقاء الناس ليس يفيد شيئا لقاء الناس ليس يفيد شيئا pípàdé tiwọn náà láì ó wà lórí ipa afẹ́ yìí kí lọ́lọ́wọ́ bá wí afẹ́ yìí kí ni ìtumọ̀ alukur'an ọ̀pọ̀lọpọ̀ yẹn lénìí rúbà ha mímu alukur'an àwọn èèyàn tí wọ́n ń gbé kùránì káàkiri wa ń gbé kùránì kiri ètò nínú nínú ètò nínú há kùránì ságbárí kùránì tó há ságbárí yẹn kò tà sí ẹni tó há daily times ìwé rẹ̀ ìwé tó ń bẹ tó há kò tà sí ẹni tó há ìwé àjàkọ ọ̀kan tó ń bẹ nínú àwọn náà kò níye. ìdáná mi ò fi di kábí ìsmi ṣe ya fàlà ìtàkà ó màdà ìtàkà máa àlèmúta. fàlà ìtàkà ó màdà ìtàkà máa àlèmúta kùránì téèyàn ń rá lélẹ̀ kùránì téèyàn ń kà lélẹ̀ tí ò bá gbàgbọ́ rẹ̀ jẹ́ òmọ̀túmọ̀ rẹ̀ kò sàǹfààní kò sí kòkó fẹ́ẹ́ sí ìwúlò níbi gọ́mà torí pé kíkà yẹn ìhà yẹn kọ́ la fẹ́ lò nígbàgbọ́ èèyàn la bùkátà sí. Bàbá wa bọ̀ wa ọ̀wà níbi tí wọ́n ti ná Kùránì ọ̀wá ha. Àbí sóra àgẹ́mbẹ́ ní Kùránì tó ti á. Ṣùgbọ́n o mọ̀ túmọ̀ rẹ̀, o mọ̀ gbọ́ yí rẹ̀, o mọ̀ kọ́ wò ló fẹ́ kọ́ mẹ́ kí wọ́n là ń fà ní ẹ̀. Bàlá ẹ̀dá kan fún Mọ́lá ẹ̀dá kan máa àlè mú ta. Bàlá ẹ̀dá kan fún Mọ́lá ẹ̀dá kan máa àlè mú ta. Kí wọ́n àpò pọ̀ mọ́wùlẹ̀ ó sàǹfààní àǹfààní tí màá lè ṣe òun náà ni wípé ká lò ó àwa lè lo ìmọ̀ àfi ká gbàgbọ́ yí ẹ̀ àgbọ́yé ni ó kọ́kọ́ ṣáájú lílò lílò kọ́ ní ṣáájú àgbọ́yé bẹ́ẹ̀ bá fẹ́ máa lo ìmọ̀ tí ò gbọ́mọ̀ yẹn yé yóò ṣí lò lẹ́fìrí àwọn ẹ̀ láwùjọ wa lónìí wọ́n fẹ́ lo ẹ̀sìn wọ́n fẹ́ tọ ìlànà ṣùgbọ́n ìlànà yẹn wọ́n àgbọ́yé ìlànà yẹn kò yé wọn sí. Si látara títẹ̀lé ìlànà yẹn wọ́n wà gbàgbẹ́ sọnù ilé fà á tó fi jẹ́ wípé gbogbo ìgbà kùránì ilé àmọ́ tú àwọn afọ́hùn máa ṣàlàyé ẹ̀ fún wa làwọn afọ́hùn máa sọ kí lọ́lọ́run gbà lérò tí ọ̀tá fẹ́ tú náà òun náà ni suratul asri sọ́ra yìí gbogbo wa pátápátá àtẹni tó fa àtẹni tí ò fa àtẹni tí ò fa tí ò gbà fún òfa gbogbo wa la ti tu oníkálukú ti tutù kùtù lọ oníkálukú ti ṣàlàyé ẹ̀ bó ṣe yé lọ ṣùgbọ́n ìjà tí ẹ̀ padà bójú wẹ̀yìn kí làwọn àáfàá sọ nípa rẹ̀ ìjẹ́ tá a jọ gbọ́lẹ́nu àwọn bàbá wa tipẹ́tipẹ́ tá a ti há nípa sóra ìjẹ́ náà ní ìtumọ̀ rẹ̀ àwọn àwọ̀ bẹ̀ díẹ̀ nítorí bí jogo ṣe rí àwọ̀ díẹ̀ akẹ́mújáde kí ni ìtumọ̀ sọ̀rọ̀ náà kí lọ́lọ́wọ́ bá gbà lérò lórí sọ̀rọ̀ náà ọlọ́run wa ní. wàlà áṣírí ìnnàlè ìrìn náà lábẹ́. البشر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق وتواصوا بالصبر ọlọ́run ní wàlẹ̀ asù wàlẹ̀ asù ọ̀pọ̀lọpọ̀ àwọn àtàwọn bẹ́ẹ̀ tu oyè ọlọ́run sọ pé ọlọ́run sọ pé òun fi àlẹ́ asù lè búra wàlẹ̀ asù àbí táwọn tó ṣe kọ́ wàlẹ̀ asù wàlẹ̀ asù rí àbí táwọn ọmọ tó rẹ̀ nù yín àbẹ́ẹ̀ kánú yorùbá kúrẹ́ ni wàlẹ̀ asù rí bẹ́ẹ̀ dẹ̀ ni wàlẹ Ọlọ́run ọba subhanahu wa ta'ala kùránì yìí kìí ṣe fún gbogbo èèyàn ló ṣe fún nípa ìmọ̀ ṣàlàyé ẹ̀ wàlẹ ansiri ìmọ̀ ṣàlàyé kùránì kìí ṣe fún gbogbo èèyàn àwọn kọ̀wáàs àwọn kí gbogbo yé kí gbogbo yé jẹ̀má àwọn kọ̀wáàsù nínú àwọn èèyàn ni wọ́n máa ṣàlàyé ẹ̀ àwọn ni Ọlọ́run ọba máa fi àlàyé ẹ̀ rẹ́ àwọn ni wọ́n máa sọ kí lọ́run gbà lérò lórí àgbọ́yé tiwọn lọ́dọ̀ àdébà Muhammad والعصر إن الإنسان لفي خسر ọlọ́run ní òun fi àlàásùrù búra. والعصر wáwò yẹ wáwò lùkọ́sà wáwò búra ni bí kò sọ pé wàlọ́ọ̀rì ẹgbẹ́ tó kọ́ sọ pé wàlọ́ọ̀rì kí ló ti dẹ̀bà ó búra. bẹ́ẹ̀ náà lọ́lọ́run sọ pé wàlàásù ọlọ́run ní òun fi àlàásùrù búra kí ni ìtumọ̀ àsùrù níbẹ̀ yẹn ṣé ìrun àlàásà rí tá a kí tọ́ra ìpá yìí abi asiko rẹ àbí awọn nǹkan míì tí ò jẹ́ lè wà láàkàrí wa. Wale àṣì. àwọn àfọwọ́n ìmọ̀ tẹ̀síṣẹ́ kọ́ ọba ní yẹnu sí wa wọ́n fún yìí ní ìtumọ̀ mẹ́ta gbáǹkọ́gbì tí wọ́n lè gbé jọba. mẹ́tẹ̀ẹ̀ta ni ọ tẹ̀lera wọn ni ó tòlera wọn títòlera wọn ni ló wọn bó ṣe gbajúmọ̀ sí lọ́dọ̀ àwọn àfọwọ́n ìmọ̀ tẹ̀síṣẹ́. ó ní ìtumọ̀ àkọ́kọ́ bàbá fẹ́ wọ́n ní tùmọ̀ rẹ̀ náà nìkan máa sọ pé wàlẹ̀ àṣírí. ayé tẹkidiru wa ń bẹ̀ a jẹ́ pé ọ̀rọ̀ kan wà tó ti parẹ́ ọ̀rọ̀ kan ń bẹ lẹ́yìn ọ̀rọ̀ tọ́lọ́run sọ yẹn tí o sì nínú Al-Qur'an tá a bá bẹ̀. wàlẹ̀ àṣírí. wọ́n ní kí náà ni wọ́n ní o náà ní pé wàlẹ̀ àṣírí wà nà wá ibà dáhárì. wàlẹ̀ àṣírí wà nà wá ibà dáhárì. wọ́n ní tùmọ̀ rẹ̀ kí ni tùmọ̀ rẹ̀ wàlà asiri àwọn àfáàní ti ń jẹ́ aṣọ tó làwọn bá ń sọ ń bì òun náà ni àdáhàrù kùlùhù òun náà ni gbogbo ìgbà ìsẹ̀mí ẹ̀wọ́ àwọn tá a ti tú jẹ̀mẹ́ àdìtú wàlà asiri àsìkò rọ̀lẹ́ ayé àdìtú wàlà asiri àsìkò rọ̀lẹ́ tá a kírò asiri gbọ́dùmọ̀ tó tẹ̀wọ̀n jù lọ́dọ̀ àwọn àfáà náà ni wípé ìgbà wàlà asiri ni àdáhàrù kùlùhù òun náà ni gbogbo àkókò tí bá ń wá nínú ayé yálà ọ̀sàárọ̀ ni yálà ọ̀sọ̀fẹ́ ni yálà ọ̀sòru ni yálà ọ̀sẹ̀ yálà ta ni kí ni gbogbo ẹ̀. wàrà ásírì wàrà ásírì ọlọ́run ní òun fi àsìkò yẹn bóra. wàrà ásírì iná lè ń sá àwọn àbá níbo la ti rọrọ̀ tá a sọ yìí. wọ́n ní a sọ pé wàrà ásírì wàdà wá ibà dárì ìyẹn ni wípé nàwa ìbùdárù ni àwọn tí ayé ọmọ ẹgbẹ́ wá ayé tá a wà yìí àsìkò ìgbà àwọn tí ọmọ ẹgbẹ́ wá nínú ẹ̀rín nínú ẹ̀kún nínú ìdùnnú nínú ìbànújẹ́ nínú àárẹ̀ nínú àlàáfíà torí pé nǹkan mẹ́jẹ̀ẹ́jọ yẹn yọ ọmọ tẹ̀lé àwọn fẹ́ dání bàmá níyàtọ̀ للمرء لا بد أن يرى ثمانية للمرء لا بد أن يرى ثمانية للمرء لا بد أن يرى وليس لكل امرئ غير ثمانية وليس لكل امرئ غير ثمانية سرور سرور فرقة وجدما وفرقة ويسرا وأسرا ثم سقم وعافية ويسرا وأسرا ثم سقم وعافية وأسرا ويسرا ثم سقم وعافية àwọn nǹkan méjèèjọ yẹn يوم máa ṣẹlẹ̀ sẹ́dá afaani samaniya àwọn nǹkan mẹ́jọ kẹ ń bẹ. samaniya tó àdìgán kò lábúdà yàrá. kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ rò ó kò sí bó ṣe fẹ́ rìn ó dà kọ́ mọ kí ó tó jẹ́ pé kí òun yẹ owó sàn látòrí ẹ̀ ní ìkẹ́nẹ́ yóò ṣẹlẹ̀ sí. samaniya tó àdìgán kò lábúdà yàrá. samaniya tó lèlmarí làbúdà yàrá. samaniya tó lèlmarí làbúdà yàrá kò sẹ́dá kẹ̀kẹ́ tí ó wà láyé tí ò ní rí mẹ́jẹ̀ ìjọ kò sẹ́dá náà kódà kó jẹ́ pé ẹni ọlọ́run tó ẹni ọlọ́run dé parí ni kò sí bó ṣe fẹ́ ṣe é yóò ṣe kí ni yóò rí mẹ́jẹ̀ ìjọ. tàmánìyà tó lílì mẹ́rin ilà àbúdà ìyàrá. wọlé ìsàlẹ̀ kò lè múlẹ̀ ẹ̀ kọ́ eré fàmà níyà. wọlé ìsàlẹ̀ kò lè múlẹ̀ ọ̀gọ́ eré fàmà níyà wà lẹ́yìn sàlẹ̀ kọ́ lẹ̀ mọ̀rin ọ̀gọ́ irin sàmà. kí wọ́n làwọn ọ̀gá yẹn wọ́n pàdé tó ń kọ́ ó náà lè sòróró. sòróró. ó náà lè dùnú. sòróró. jẹ́pẹ́ kí lápá kọ́ bá. sòróró. wàhúzínú. wàhúzínú. sòróró ó náà lè dùnú. húzínú ìbànújẹ́ kò síbẹ̀ láti rìn láyé nínú ayé ayé rẹ̀ ò lè lé lé lé mo kan sùúrù wà hùzínú. ìlànà tí a ti fẹ́ lò láyé kó jẹ́ wípé ìbànújẹ́ wà ní ayé rẹ̀ ó wà á jẹ́ sókè délẹ̀ yóò rí gbogbo ń dọ́gà. sùúrù wà hùzínú. wọ́n jí ti máa ń wà fún ọ̀rẹ́ kọ̀ọ̀dọ́. wà ó sì rọ wà yóò sọ̀rọ̀ fọ́ọ̀mà sọ́kọ́ mọ́ wà á fi yá. wà ó sì rọ wà yóò sì rọ. fọ́ọ̀mà sọ́kọ́ mọ́ wà á fi yá. àbá ní ìdùnnú ìbànújẹ́ kéèyàn ó kó kókó jọ ó fẹ́ dáwó pé kò ah, sì fẹ́ lálẹ́ yìí ṣe ń darí sójú tọrọ lóṣooṣù gbà míì yóò rí ṣe bẹ́ẹ̀. wájú ti máa ń wà bọ̀ rẹ̀ pọ̀ tó. wà tí gbà míì yóò sì kó jọ kárí kó jọ bẹ́ẹ̀. wájú ti máa ń wà bọ̀ rẹ̀ pọ̀ tó. wàhùn sínú wàhùn sínú wàhùn sínú wàyọ̀ sí. 教学内容。 dáárì ṣùgbọ́n fà á fàwáìl ó ti wá ní ṣẹ́gà àti tí ò lè yí mùtáhàlì jùmọ́ wọ́n bá ti pè ní wà náwá ibi dáárì ò ti sì kéwké. wàlẹ̀ asri wà ibà dáárì wàlẹ̀ asri ìnálẹ̀ ìsàn alábì kùsì ìlà lẹ́bìrì àmàlù àmìlù sọ̀lẹ̀ àjẹ́ wà náwá sọ̀bẹ̀rẹ̀ hàkọ̀ wà náwá sọ̀bẹ̀rẹ̀ hàkì wà náwá sọ̀ Allah subhanahu wa ta'ala wa ń fi àṣọ ń fi nǹkan yẹn búra jẹ́mẹ́ kí ọlọ́run fi búra ń bì kí la pètúmọ̀ làásùrì kí la pètúmọ̀ ẹ̀ òun náà ni ìgbà kí la pè é jẹ̀mẹ́ kí la pè ni àbọ̀sán àbóòrò ìrọ̀lẹ́ ìdájí ìyálẹ̀ gbà. ọ̀rọ̀ ọ̀sẹ̀rẹ̀ eléyìí ìtura àkọ́kọ́ àwọn àfáà túbú wa ó jẹ́ pé ó dàrí nínú àwọn àfáà tí wọ́n sọ wípé kìrọ́ ààyè kìrọ́ wọ́n ní ni ibi tó gbajúmọ̀ ni ẹ wá wo tó kálukú ti túmọ̀ wọn. tó kálukú tó bá ìyẹn lóore fún ọ lẹ́yìn tó kìí àná. naam. wàlẹ̀ àṣùbì ìnàlẹ̀ ìsẹ́ni lẹ́bí ìkọsí. ọlọ́run ní àsìkò yẹn ìyẹn ní gbogbo ògbà dáàmú lò nínú ayé kò sí àsìkò kankan tẹ̀ fẹ́ òun bẹ̀ tẹ̀ nírí mùsíbà. wàlẹ̀ àṣùbì. ẹ̀rọ kò jẹ̀ àsìkò tá a wà yìí kẹ́yìn pàlà bóun ni òṣèlú jẹ́ pé ìtumọ̀ rẹ̀ ní gbogbo òṣèlú ayé ìtọ́lọ́run fi tẹ̀lé yẹn gẹ́ fún wa lábẹ́ kí ló tẹ̀lé. ìnáwó ìsáná láfi ìkóṣe. ọlọ́run tó bá àsìkò tó òun fi búra yìí dájúdájú gbogbo èèyàn pátá làfi ìkóṣe wọ́n máa bẹ nínú òfò. ìnáwó ìsáná láfi ìkóṣe. àwọn èèyàn máa bẹ nínú òparọ. ìnáwó ìsáná láfi ìkóṣe. àwọn èèyàn máa bẹ wọ́n jìnnà sínú ìbànújẹ́ sínú ìnira. ìnáwó ìsáná láfi ìkóṣe. tàbá wò ó àsìkò wo ní bẹ nínú àsìkò tá ń lò lọ́wọ́ báyìí jẹ̀mọ́ tó jẹ́ pé àwọn èèyàn máa fi dà nínú òfò. ìnáni ìsàn àlàbí kò. ẹni dáhùn pé òfò owó lẹ́ sọ ṣé òfò pé ká sọ̀wọ́ ká ló jèrè. ìnáni ìsàn àlàbí kò. tó bá yẹ pé ìyẹn ni àwọn àsìkò ń bẹ tó pé àsìkò dé ẹ̀ máa ń gẹ̀yìn ni. ìnáni ń ṣe ẹdìẹ dìdẹ́mà ló ń bọ̀ ó dà ó dà jẹ́ pé kò lè wọ́ọ̀kì bẹ́ẹ̀ tí wọ́n pè ń tẹ̀ ń sọ fún wa ni pé gbogbo àsìkò àsìkò yẹn fáwọn ọmọbìnrin àwọn àwọn poultry farmer àwọn àgbẹ̀ tí wọ́n ń ṣe ẹdìyẹ tí wọ́n ń ṣe nǹkan abẹ̀mí lásìkò yẹn àsìkò eré wọn àtọ̀pẹ́ rọ. kó sòrò tọ́lọ̀ wọn bá ń sọ kó sòrò mẹ́rin ni mo rò pé jàmbá. òfò mẹ́rin lọ́lọ́run sọ òfò mẹ́rin lọ́lọ́run sọ òfò mẹ́rin lọ́lọ́run bá ń sọ jàmbá òfò mẹ́rin ni ń bo láti rí à ń bọ̀ ọlọ́run ní lásìkò yìí lásìkò gbogbo ayé àwọn èèyàn wà nínú òkú. ìnàlẹ̀ yìí sáyẹn làbí wàlà wàlà àwọn àbá mi sọ pé ìtumọ̀ wàlà ásùrì yìí wọ́n ní òun náà ní àsọ̀látùlẹ̀ ásùrì. wàlà ásùrì. òun náà ní ìrun àlàásàrí gẹ́gẹ́. wàlà ásùrì. àríkìlẹ̀ wọ́n ní ìwà àlàásùrì gẹ́gẹ́ iná ọlọ́run fi ń búra ìyẹn ni wípé ó fi ń sọ lágbówà fúnrun yẹn fún wa ẹ wo nǹkan tó fà tó burú bẹ́ẹ̀ ọ̀tọ́ bá sọ̀rọ̀ nípa àrọ̀ ọlọ́dẹ háàfì ìbú alàsọ̀dà wá àdì. wàsọ̀lá àti ìwòsàn wàkú mọ̀lẹ́ láyé kọ́ ni. ọlọ́run ní ká sọ ìrún ká máa sọ àkókò ìrún ń bọ̀ sọ báyẹn òmùmẹ́ ọ̀sán ló ti di bẹ́ẹ̀ pé ẹ mọ sọ àkókò bẹ́ẹ̀ mọ kírun ẹ kírun lásìkò ẹ̀ wọ́n sọ láti lè ó sọ. ó tún wá ní pàápàá jùlọ wọ́n sọ pé àti ọba sọ pé àti onídàtúmọ̀ rú. wọ́n sọ láti lè ó sọ. ọba sọ pé láti lè wọ́n láti sọ̀lá wá wọ́n sọ láti lè ó sọ. ẹ mọ sọ àsìkò oorun àti ìrun àárín gbogbo àwọn àbí ọ wípé irú àárín gbogbo yín sókó sínú àwọn sọ̀lá wá ti yá àbí ògo rẹ̀. àlàkó lẹ́nu ọlọ́ni àfìbò. aláṣọlá wa ti wá sọ́lá tìlẹ̀ òǹsọ̀ wa kú múlẹ̀ ńlá ẹ̀kọ́ níbi. ẹ sún àkókò wọ̀nyí bẹ́ẹ̀ bá wa sọ bẹ́ẹ̀ ẹ wá mẹ́ẹ̀mẹ́. wàsọ̀lá tìlẹ̀ òǹsẹ̀ tán. ẹ kó ìrún àárín gbogbo lékè. àwọn afọ àwa ní ìrún sọ́tìlì wúsọ́ náà ìrún àásìrì ìrún wọ̀lá pọ̀ sọ́tìlì ìrún wọ̀lá pọ̀ sọ́tìlì wúsọ́ ìrun àlàásàrè kí ló fà á tó fi jẹ́ bẹ́ẹ̀ ó rọra àjá àǹfààní fún wa ọmọ tó fi jẹ́ bẹ́ẹ̀ ni wípé ìrun wákà ìrun bẹ́ẹ̀ làmẹ́ kí lójúmọ́ jẹ báà alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀karùn-ún a ní ìrun márùn ìrun márùn yìí tá a bá wá dá a sí méjì ẹnì bọ́dọ̀ àwọn onímọ̀ àti mátìsì wọ́n pé kí ní mí medium mode. Abi àbẹ́ ẹ̀ mọ́ ẹni ti o mídíà yẹn ni tààrí àbí tààrí yẹn ni mídíà bàbá wa sọ pé tọ̀ méjì eléyìí ayọ́ ẹgbẹ, méjì tọ̀ ayọ́ ẹgbẹ̀ ló fi irun yẹn búra nítorí wípé ewu ń bẹ fún wa lásàrí òun lè ewu ń bẹ fáwọn lọ. níbo la ti rí anabi muhammad sallallahu alaihi wa sallam anabi ni man taraka al-asr ẹ ń bá gbẹ̀rù àlàásà rí jù ú lẹ̀ tí ò bá kí faka anama wútirọ̀ ahìnrìn wà mẹ́rin ó dà gẹ́lẹ́ bí ẹni tó ti pè fún gbogbo ẹbí àti dúkìá rẹ̀ ẹ má gbẹ̀rù wojú lẹ̀ irun wo jẹ̀mẹ́ irun àlàásà rí ó dà ẹni tó ti pè fún gbogbo ẹbí àtàrà irú yẹn pípàtàkì ẹ̀ yẹn títóbi ẹ̀ yẹn ìyẹn nìkan kọ́ ewu méjì bẹ níbi ìrọ̀ asiri kí lè wu náà anu muhammed basala ẹlẹ́kùn jẹ̀bá ó yẹ kí wọ́n máa fọlọ́ gbura lórí irọ́ naam ó yẹ kí wọ́n fọlọ́ gbura lórí irọ́ tí ì máa fọlọ́ gbura lórí irọ́ lẹ́yìn irun ṣubú yìí àbílẹ́yìn irun zuri àbílẹ́yìn irun magrib àbílẹ́yìn irun ishai ẹni yẹn ọ́ lọ́dọ̀ ọlọ́run ọdọ àgẹrẹ bíi ẹni tí ó jẹ ọmọ ẹdì ẹgbẹ ọmọ ẹdì ẹ ní ẹfẹ ọmọ ẹdì ẹ ní ìsìn kásán pété five hundred ó pọ̀ tán olè gbọ́dọ̀ ẹ̀dẹ̀ ọmọ kan bú ni kásán pété five hundred five hundred naira yìí ẹni yìí jẹ ọmọ ẹdì ẹ tó five hundred naira ó ti gbé lọ ọdọ ọdọ àbí ọdọ hàn ẹnì kẹwàá ń bẹ ògbà tó ń fẹ́ jí nǹkan gbé ń jẹ ó dídí èèyàn abẹ̀mí ló ti gbé ṣé ọ̀rọ̀ ẹtí àtọ̀rẹ́ láwọn kan ọ̀sẹ̀ kankan náà ni. ẹni bá fọlọ́ ń búra lórí irọ́ lẹ́yìn ìrò ṣubú lẹ́yìn ìrò àyílà lẹ́yìn ìrò mẹ́gàríbì lẹ́yìn ìrò ìṣáì ó dà gẹ́lẹ́ bí ẹ tá a fi wé ẹ tó jẹ́ ọmọ adìyẹ gbò. àmọ́ mẹ́ni halafa billahi kadhiban ba'da al-'asr ẹnikẹ́ni tó bá fọlọ́ ń búra lórí irọ́ lẹ́yìn ìrò àlásìrì ní àsìkò tí àsìrì wà ó wá dẹ́kun fọlọ́ ń kura lórí irọ́ mẹ́ ó ń ṣe ọlọ́run sọ ọ̀rọ̀ tó le nípa àjẹgbẹ́ tẹ́lẹ̀ àkọ́kọ́ lọ. ó sọ lọ́dún lọ́mú yẹn gbọ́dọ̀ lọ́yọ̀ lóyún yọ bẹ̀rẹ̀ pé yáàmà wàlá yóò zakihi wàlá yóò kẹ́lẹ́ mọ̀hún lọ. ànábì ni ọlọ́run ò ní bá sọ̀rọ̀ ọlọ́run ò ní wojú ẹ̀ ọlọ́run ò ní ṣàfọ̀mọ́sẹ̀ rẹ̀ ìyẹn ni bí ọ̀rọ̀ tó dá ó tayọ ọ̀rọ̀ طيب إن الإنسان لفي خسر Ọlọ́run ní àwọn èèyàn lásìkò yìí wọ́n máa wà nínú òfò. والعصر إن الإنسان لفي خسر. Gbogbo èèyàn pátápátá ni. والعصر gbogbo yẹn. Inna l-insana lafi khusr. òpò yẹn máa kárí ilé yóò kárí oko. wal 'ashr. Inna àwọn sọ pé òfò yìí mẹ́rin ni òfò àkọ́kọ́ òun náà ni kò sọ̀rọ̀ ọ̀nà lókòfò kí la pè dàbà. kò sọ̀rọ̀ ọ̀nà lókòfò. òfòdé yẹn tí òfò tí ń ṣe kèfèrí ìpa nǹkan pọ̀ mọ́ lọ́wọ́ òfò tí ń gbé báyà. innal insana lafi khusr. àwọn tí ó wà nínú òfò òfò yẹn ni pé ẹbọ ẹbọ kárí ayé ìnàlẹ̀ ìnsánà làbí ìkọsẹ̀. ládùúgbò kọ̀ọ̀kan ẹbọ làwọn èèyàn máa ṣe. ìnàlẹ̀ ìnsánà làbí ìkọsẹ̀. nínú ẹbí ẹbọ làwọn èèyàn máa ṣe. ìnàlẹ̀ ìnsánà làbí ìkọsẹ̀. nínú àwùjọ ìròrí ẹbọ ni ó wà lórí àwọn yẹn. ìnàlẹ̀ ìnsánà làbí ìkọsẹ̀. kábà pèjú méjì láwùjọ wa nínú àwọn ẹbọ tó jẹ́ pé láwùjọ wa lénìí àti jìnnà síbẹ̀ òun náà ni ẹbọ ìbúra ta sọ báyìí káfí tó yàtọ̀ sọ́lọ̀ ń búra ẹ̀rọ kò jẹ̀mọ́ ta ni èyí sọ sí tí àlùkò láti nínú wa. bọ̀dásìrì nílì zánà làbí ẹ̀kọ́ sẹ́kù. àwọn èèyàn fi ṣéhùn wọn ṣéhùn wọn àbá àgbẹ̀bọ̀ wọn kí wọ́n fi búra. ìnàlẹ̀ ìmùsánà làbí ẹ̀kọ́ sẹ́kù. àwọn èèyàn filẹ̀ búra pé ilẹ̀ tí màá wọ̀ sùn rí ilẹ̀ tí màá wọ̀ sùn rí. ìnàlẹ̀ ìmùsánà làbí ẹ̀kọ́ sẹ́kù. àwọn èèyàn èèfowó sẹ́nu ó ní ajérè ajéńgbọ́. ìnàlẹ̀ ìsànà làbí gbogbo àwọn eléyìí ò forí. ìnàlẹ̀ ìsànà làbí àwọn yóò fà tó náà bá ń sọ nìyẹn ó ní tẹ́gbọ́ ẹ̀bùn gbajúmọ̀ láwùjọ àwọn èèyàn ó mọ ẹsọ ìran òkun ládùúgbò fẹ́ mọ lè mọ dàdúgbò láàbò ní ìnàlí ìrìnsẹ́nà làbí kùsìr. eléyìí ẹgbọ́n nìyẹn òpó àkọ́kọ́ nìyẹn. wọ̀lá ń ṣe ìnàlí ìrìnsẹ́nà làbí kùsìr. òpó ẹlẹ́ẹ̀kejì òun náà ni òfo ìsìyàn wàlmáṣíà òfo ìmọ̀ ẹ̀yà pọ̀ ọlọ́run ìmọ̀ ẹ̀jìnlẹ̀ sínú ẹ̀ṣẹ̀. ìnàlí ìrìnsẹ́nà làbí kùsìr. ìjọba ìsáàbà kan tí tó pè lẹ́ṣẹ̀. kó dákọ̀ ẹ̀ṣẹ̀ kan fún wa tó o mọ̀ gbẹ́sẹ̀ ní. bí mo ẹ̀rù táwọn tó bẹ̀sẹ̀ mí. kí ọmọ ṣàgbèrè ẹ mọ̀ sọ ẹgbẹ́ ọmọ àtúnṣe bọ́lá òkú. kí ọmọ sọ kí ọmọ mutí. wọ́n ní oṣù ìdálẹ́ ìsáàdẹ̀ bí ikú sí. fún àwọn tá a kà wọ yẹ ìyàpọ̀ ọlọ́run nìyẹn ẹ̀jẹ̀ kákà mú méjì sí mẹ́ta ó dà sùn. àwọn náà ni ọtí àbúrò Muhammad sallallahu alaihi wasallam ó ní àlẹ́ khamru ó ní nǹkan tí wọ́n ń pè ní ọtí ummul khaba'ith kí ló pè é. ummul khaba'ith. àlẹ́ khamru ummul khaba'ith kí ló pè é. àlẹ́ khamru ummul khaba'ith. ó ní ọtí náà ní ìyá gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo tí wọ́n pè lẹ́ṣẹ̀ sáàkì sakasaka téèyàn ń kú ẹ̀ṣẹ̀ sí ọlọ́tí. ẹni bá ti mú ẹni bá ti mú gbogbo ẹ̀ṣẹ̀ pátádé ó papò sára ẹni yẹn. ọlọ́run wá ní mẹ́rin sáàdà la fi ọkọ̀ sẹ̀rẹ̀. mẹ́rin sáàdà la fi ọkọ̀ sẹ̀rẹ̀. àwọn èèyàn wà nínú òfò ìyapọ̀ ọlọ́run àtọ̀pẹ́ nínú ìyapọ̀ ọlọ́run náà ni ká máa jẹ tọ́lọ̀ ń ṣe léwọ̀ ká máa mu tọ́lọ̀ ń ṣe léwọ̀ nínú ìlàgbèrè wà ká ṣe zìnà ìnàlẹ̀ ìnsànà làbí kú sí. nínú àwọn zina oní àdìgbà friend girlfriend wà zina ni. ìnàlẹ̀ ìnsànà làbí kú sí. nínú òfò tí ó wà láwùjọ oní àdìgbà friend and girlfriend. ìnàlẹ̀ ìnsànà làbí kú sí. ẹ̀ ń bá ní boyfriend àbó ní girlfriend àbó ní ẹ̀tọ́ ọkọ̀ mi tuntun lè pè é àbó ní àlè. ìnàlẹ̀ ìnsànà làbí kú sí. àbó ní bàbá àtà àbí bàbá aláàánú. ìnàlẹ̀ ìnsànà kana lafi khusr. irú ẹni bẹ́ẹ̀ á sọ wípé ti wà nínú àwọn tó wà nínú òfò. innal insana lafi. àwọn èèyàn náà ni wọ́n wà nínú òfò ẹ̀ṣẹ̀ kí n tàn sọ pé ẹ̀ṣẹ̀ òfò ni ẹ̀ṣẹ̀ mò ń ba yé èèyàn jẹ ẹ̀ṣẹ̀ mò ń ba lọ́kẹ̀yà mọ̀ jẹ ẹ̀ṣẹ̀ mò ń sọ ẹ̀dẹ̀ ní ìbínú Ọlọ́run ẹ̀ṣẹ̀ mò ń sọ ẹ̀dẹ̀ tọ́lọ̀ òfẹ́ rí Ọlọ́run wá ní àwọn èèyàn wọ́n mọ̀ wà nínú òfò òfò kejì nìyẹn òfò kẹta aláwùjọ tá a máa rí òun náà ni. ìmọ̀lẹ́ ìrẹsẹ̀ láti kú sí. òun náà ni irọ́ irọ́ ni ó tà láwùjọ àkúrò lọ́dọ̀ àwọn àfà àfà tí bá ń parọ́ tí bá ń yí ọ̀rọ̀ ọlọ́run tí ò lè sojú abẹ́ ń kú láwùjọ ó ní àwọn èèyàn mọ̀ pé ní gẹ́gẹ́ ọ̀sùn ó ní àwọn èèyàn mọ̀ pé láńgẹ̀ ó ní àwọn èèyàn fẹ́ gbọ́rọ̀ rẹ̀ èyí tó bá ń sọ̀rọ̀ lórí nínú àwọn àbá àwọn èèyàn kórìíra wọn. bẹ́ẹ̀ náà ni ẹni bá ń sọ̀rọ̀ lórí nínú ẹbí kálukú òdòdó lòun nínú ẹbí àwọn èèyàn ó mọ̀ kórìíra rẹ̀ gbá ah, ewu ló ti ewu tó bọ̀ sọ̀rọ̀ ọgbọ̀n ọ̀dọ́ bọ̀ sọ̀rọ̀ ní ọgbọ̀n náà ni ọ̀dà lọ́dọ̀ rẹ̀. ẹnì pé irọ́ ẹ̀ ń ó ní ẹmọmọ nkúrọ ìdáàlà kí ìtàkà àdìbàn tó ọba pàdé òkúrọ ọmọ bóyá bóyá máa ń parọ́ oṣù kúkúrọ ni àfọ̀ǹtọ̀ ọba parí rẹ̀ tó wá sọ pé làkìtù kẹlíbà ní kìláàbì jahannam ọwọ́ sọ pé lónìí yìí mo pàdé ajá kan nínú àwọn ajá mi wàyí ní hàlàfíà rẹ̀ fàlà ìsìmà àbáni kódà kó o fọlọ́run gbúra lórí pé lónìí sẹ́ mo rí ajá kẹnu ajá àná kódà kó o gbúra lórí ẹ̀ àfààní ò lẹ́sẹ̀ owó lọ́pàá fún wa ìtumọ̀ ẹ̀ ni wípé la òkùrọ̀ alkazab ẹ̀ ń bá jókòó kò ní wà jẹ́ náà lọ. nínú ẹ̀ ni òfófó ń yà pọ̀ lọ òfófó torí pé ẹ̀ ń bá ti ń kúrọ́ yóò sùn fófó torí pé níbi ìwọ ìjọ́ ìjọba òfófó rẹ̀ ọ́ tà ní kó kúrọ́ ọ̀rọ̀ tí yóò rí ẹ̀kọ́ yóò ọ̀rọ̀ yẹn yóò sọ gbogbo rẹ̀ yóò fi rọ́kù ìwọ̀nba tó rí yóò tún fi kó pé àníkó káwọ́ sẹ́. mo rí ìgbà tó ń jí bẹ́ẹ̀sù rẹ̀ fúnra mi gbàgbọ́ mọ́wọ́ ẹ̀ báyìí síjú mi ní fi yọnu báàgì ẹ̀ bẹ́ẹ̀ kò rẹ̀ rí. ìmẹ̀lẹ́ sàmìnà fi kó sí. alùpàá muhammad sallam onílàárí olùjánná kọ̀tàtún ẹ̀ má dúró gbogbo òde wà lùjánná má jẹ́ olófòófó àwọn àgbà wọn ní olófòófó ìṣègùn ní ìgbàgbà ọ̀ṣùwà lẹ́ẹ̀kẹta ìparun orí ibu tí ó alákọ̀ọ́kọ́ la pè lẹ́bọ ẹlẹ́ẹ̀kejì la ní ìyàpá gbogbo ẹ̀ṣẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ìlàpè ní òdodo irọ́ àwọn èèyàn ó ìdàkejì àwọn èèyàn láwùjọ ni òun náà ni pé iná lè sáré láfi kó sí òun náà ni pé àwọn èèyàn wọ́n wà nínú orí ibú àtòfo ti àìní sùúrù. iná lè sáré òfò àkọ́kọ́ ah ẹ lọ ti lọ kí lè po òfò àkọ́kọ́ táyé wà nú ẹ̀. ẹ bọ́. dàm bàrọ̀kọ̀ àbíkò òfò ẹlẹ́ẹ̀kejì ń bọ́ bíi kí ni bíi kíkúrẹ́ bíi zìnà bíi àǹgẹ́ bí kéèyàn máa bọ ọkùnrin lọ́wọ́ skul kó mi máa bọ ọkùnrin lọ́wọ́ bí kámìrì ọmọ fọwọ́ di àmì lálá bí kéèyàn máa dìmọ́kù ọlọ́kùnrin bí kéèyàn máa wò ó kú tẹ́lì àbí lórí fóònù àbínú pépà àbíládùúgbò ìyàpọ̀lọ̀ nìyẹn kí lápẹ́lẹ̀ kẹta kí lápẹ́lẹ̀ kẹta ẹlẹ́ẹ̀kẹrin náà ni àìṣe sùúrù kí lápẹ́ àìṣe sùúrù kí lápẹ́ jẹ̀mọ́ òun náà ni kéèyàn máa ṣe gẹ̀rẹ́gẹ̀rẹ́ kára èèyàn máa balẹ̀ kọ́lọ́ ọmọ ti tọrọ kò ti fárígá kíkiri ẹja lọ dọ̀ ọ́ pa ẹja lọ ṣe wọ́n ẹja ẹja ṣe wọ́n léṣe irú ẹni irú òfò ẹlẹ́ẹ̀kẹrin nìyẹn àlùfòjúùn ìjẹgàba ẹdàbẹrù ẹlọnàwọ ẹnisùn kan wọn wọlé ìjánu sísà kan òsùn wàhálà ẹlọ ẹja gbogbo níta tó lọ́ba tẹ́wọ́ ti bá sùn yẹn fún ọ́n bì. bẹ́ẹ̀ ni ẹni ṣètà ẹni ṣètà bá yùn ẹni wọ́ọ̀dì tó pè é ẹ̀yà píjà wò gẹ́ẹ́ ni ó dárú ẹ̀wò ká mọ ẹni tá a ṣe fún. ọ̀nà gbogbo akọ́wá ti wọ́n gbogbo tí àwọn ti ń bá ọ̀pọ̀pọ̀ ọ̀gọ́wá ìdẹ̀wọ́sọ̀kọ́ lórí ọgbọ̀n ẹnu náà mọ́ tẹ́lẹ̀ ọ̀pá والعصر آه. إن الإنسان لفي خسر أربع محمد صلى الله عليه وسلم افروا يمين وهي منافقين ìtàwẹ́lẹ̀ mẹ́rin bó báyìí náà kọ́ sọ̀bà fájárọ̀ ìtẹ́sí àwọn ẹni tí èsè mùsùlùmí rẹ òun ni pé fòjú rọ̀ wà nínú ìṣesí ẹ̀ ìjẹgbàba ìkàkọyọ ó bá bínú yọ kọjá rà nígbà mọ́tò mọ́jà rẹ lọ́bẹ̀ mọ́jà mọ́ ẹ ti ń bẹ̀ yọkọ̀ ọ̀gbà kúlà nígbà lórí jẹ ó lè fàbẹ́ ó lè fọ̀bẹ́ yọ ó lè mógò ó lè gún báírò nígbà wọn ti bẹ̀rẹ̀ ìmọ̀ ṣe sùúrù ànábì Muhammad ṣẹlá ó ní láìsàn ṣẹ̀rìírì àsọ̀rà àwọn láìsàn ṣẹ̀rìírì bí sọ̀rà ẹni tí ọba lè nàyàn tó pọ̀ ó ní lágbájá ó bá bọ́ sáàrin ó lè rẹ̀ rẹ̀ àpapọ̀ ànábì ní kí èyí sálágbára kí ṣe kí o kí ṣe kí o ẹ tó jẹ́ bọ́ọ̀sì skul yìí yẹn pẹ́ẹ́pẹ́ẹ́ náà mìíràn àwọn àpọ̀lẹ́ àtẹ́lẹ̀ ní alágbára innama shadid ma yamliku nafsahu inda al-ghadab. alebura muhammed salam ní ẹni tó jẹ́ alágbára gẹ́gẹ́ ẹni tó kápá àbínú ara rẹ̀ nígbà tí ó máa ń bí. àsìkò tó ní nǹkan ìbínú tó wá ṣe sùúrù yẹn alágbára nìyẹn. ó ní tó yẹ kó fi fọmọ yẹn létí ah, ọwọ́ wọ́n ní alágbára máa ń mèrò bàbá akínápè bàbá ọ̀lẹ́ ìtumọ̀ ẹni wípé ẹni tí ọba lè ṣe sùúrù tí ò níwà pẹ̀lẹ́ tí ò ní máa fi ẹ̀dọ̀ báwọn èèyàn lò nínú òfò tá yóò kó sí ní gbogbo àsìkò tá à ń lò láyé òun náà ni kí ni oní àwọn ọmọ yẹn kàkà níparí ẹ̀ afẹ́sùn papọ̀ sórí àyè máa ṣe fẹ́ wọ papọ̀ wàlẹ̀ àṣírí ẹ̀ padà síbẹ̀. wàlẹ̀ àṣírí. a ti sọ pé ìtumọ̀ mẹ́ta làwọn àbá àtú àtú méjì abẹ́ẹ̀kọ́. in Inna wala usri. Ṣé máa fọkàn bá lọ? Inna li insana lafi khusr. Àwọn àfáà ní túnbẹ̀ lẹ́kẹ̀ta gbé àwọn tòlábùrẹ̀ ẹ̀lmì làbí sọ. Àwọn àfáà ní nǹkan ẹlẹ́kẹta nínú òtúnbọ̀ wàrà ásìrì táàmù ẹ̀túrà tó ní lọ. Òun náà ni Zamanu Rasul. Wàlẹ̀ ásìrì. Òun náà ni àsìkò ànábùwà Muhammad. Wàlẹ̀ ásìrì. Inna li insana lafi khusr. Ṣé tó fi bẹ́ẹ̀? Àsìkò ànábùwà Muhammad sallallahu òun ní òun ní àwọn àfa yìí ní òun ní àsopọ àsopọ Ọlọ́run bá ń sọ ìgbà táwọn ẹbí wà láyé táwọn ẹbí ló sẹmẹ o wọn ní àsìkò tó ń lò láyé òun náà wà láásìrì. wàlẹ̀ àásìrì iná lè ń sàánà làbí. kí ló fà á tó fi rí bẹ́ẹ̀ torí pé bàbá rẹ̀ bí ó fi dé orí làwọn èèyàn wà ẹ orí wà orí ìyá orí ẹgbọ àti kí ni àti kí tó ni ẹ̀ẹ́ àti lórí méjì ẹ̀ẹ́ dábàrà kan lọ́sìn àti lọ́ pípa àti kí tó ní àìsè sùúrù mẹ́ka fi máa jẹ gàba ẹ̀ẹ́dẹ̀ lómi nínú àwọn ọlọ́ba ó lè dúró ẹ̀ ó ní gbogbo àwọn fámìlì yẹn ẹ lọ gbógun tì wọ́n kí ló ṣe yẹ ó jẹ gàba nìyẹn ẹ̀ẹ́dẹ̀ lómi fámìlì yóò tó dé ẹ̀gbọ́n wọn sì ní kàrà òòsàn wọn sì abẹ́ẹ̀kọ́ káwọn ẹ̀mí yóò tó dé ọtí ni wọ́n máa mú ní mọ́ka ìní wọn máa ń ṣe kánábì ò tó dé irọ́ ni wọ́n máa ń tà fúnra wọn ṣùgbọ́n ànábì wá dé àsìkò tánábì dé yẹn láti nàbí yóò àtàná bàdà yá sí wọn fàtìrọ̀ tẹ́. nàbí yóò àtàná bàdà yá sí wọn fàtìrọ̀ tẹ́. nínú rusuli wàlẹ̀ àwọn fáàlì fìlà àrùtẹ̀ tó ọ̀dájú mina rusuli wàlẹ̀ àwọ̀bánibá fìlàrúdì dùnbàdù mina rusuli wàlẹ̀ àwọ̀bánibá fìlàrúdì dùnbàdù. fàmsà siraja mustanira wa hadiya. fàmsà siraja mustanira wa hadiya. yẹlúhu kama láhà sọ̀kìlù mọ̀hánidu. yẹlúhu. كما لا يقل سوند مهند مهند يلوح كما لا يقل سوى يلوح كما لا صقيل المهند يقيل يلوح يلوح كما لا صقيل المهند يقيل يلوح كما لا الوحدي للمهند يلوه كما لاح الصقيل المهند يلوه كما لاح الصقيل لا صقيل مهند أفو أفو أفو صقيل محمد يلوه كما لا صقيل لمحمد وأنذرنا نارا وأنذرنا نارا وبشر جنته وبشر جنته وعلمنا الإسلام فلله نحمد فعلمنا الإسلام فلله نحمد فعلمنا الإسلام فلله نحمد. ọlọ́pàá ní ká yọ ọlọ́run á pàrọ̀ wá jù. ọ̀pọ̀ parí mu ńlá fi parí ẹ̀. wàlẹ́ àṣù ọlọ́run wá ní aṣọ àwọn afáà ní zamanu nàbí. iná ilé ìsàn ìlàbí. ajẹ́ pé pẹ̀lú bíi dé yẹn. láhìrì ọ̀gbọ́n ọ̀la ìjẹ̀mẹ́ ẹ jẹ́ ká padà sí ilé eke ká padà sí bo. ilé eke ń. mímúrí ká padà sí. ilé eke ń. gbogbo tó ti sá ilé eke tẹ́lẹ̀ kó padà á bẹ́ẹ̀. torí pé ìmọ̀ kéwú kò ní jẹ́ kó gbádùn islam yìí kó hmm. bá ka kuran nìkan kò ní jẹ́ kó máa dùn tí bẹ́ẹ̀ níbi àkùrán. jẹ́bẹ́ yàrá kò tẹ̀síìrì dùn àbí odò tẹ̀sí ọ̀rọ̀ ọlọ́run kùránì ọlọ́run ó dùn ẹ wo kan gbọ́dọ̀ wàlà asiri náfẹ́ ẹ táwọn afáàtú. wàlà asiri. àwọn afọ ni sẹ́mọ̀nù rọ̀ṣùn àsìkò ànábì gẹ́gẹ́ ni asiri tó lọ sọ. wàlà asiri. torí pé àsìkò yẹn ní nàlẹ́ sànà láfẹ́ kọsẹ̀rẹ̀. wàlà asiri nàlẹ́ sànà láfẹ́ kọsẹ̀rẹ̀. àsìkò yẹn gẹ́gẹ́ làwọn èèyàn ti wà nínú òfò wọ́n á ṣeré yìí nẹ́lẹ̀ yìí. àwọn àfọ Wala àṣírí iná lè sànà ìlàbí ọ̀sẹ̀. ọtí ni kura ọtí ni wọ́n mú ní mẹ́ka kura. wàlá àṣírí. zina ni wọ́n ń ṣe kura. iná lè sànà ìlàbí kùsìrì. gbogbo ẹ̀ṣẹ̀ irọ́ ni wọ́n ń tà wàlẹ̀ àṣírí. ìdẹ́gàba ni wọ́n ń ṣe. ìnàlẹ́ ìsáàdẹ̀ làbí kùsìrì. ó ní ìyẹn làlẹ́bí fi wá dé. wàlẹ́ àṣírí. ọlọ́run wá fi àsìkò yẹn búra òun fi àsìkò dídí ànábì búra. wọlé ọ̀sùrì. ó fi wá fún pàtàkì méjì fún wa ó fi sọ pàtàkì ànábì tọ́lẹ̀. sallallahu alaihi àti pàtàkì iṣẹ́ tó gbé rẹ lásìkò tó gbé rẹ. wọlé ọ̀sùrì. ìnàlí ìsàdà làbí kó sẹ́. àpárí ẹ̀ síbi pé. ìlànà bí ní àmàlù wà mí ló sọ ọ́ wàtàwọ́sọ òwe á sọ bẹ́ẹ̀. bàbá àpapọ̀ òwe ti wà ní òfò alọ́fẹ́ là nínú òfò ẹ̀ka alọ́fẹ́ là nínú òfò náà àtàwọn àmì ẹnìkan náà wọ́n pọ̀ fẹ́ là ẹnìkan péré ẹnìkan péré pọ̀ fẹ́ là nínú òfò. ẹ̀yin kọ́. ìnàlẹ̀ yìí sànà lábẹ́ kọ́sẹ́. ẹ ṣé òfò ti bísíǹsì ni sófò tà ìta ọjà ni àti bòbò táwọn sọ àwọn abẹ́là nínú òfò kí láwọn á ṣe. lọ́ọ̀bì ní àmàlú. àmì sọ lè máa ti wà tàwa sọ lè máa ti wà tàwa sọ ọbẹ̀ sọ̀rọ̀. àwọn wa sọ nǹkan mẹ́rin gbàgbáko ó jẹ́ ìdàkejì òfò tó wà ńlẹ̀ ọ̀sán ọ̀nà àbáyọ ọ̀nà àbáyọ wà fún wa òun náà rí gbogbo ẹ mọ́fẹ́lá nínú òfò ìlàlẹ́bìnà àmàlú. ìlàlẹ́bìnà àmàlú. adébáwo ò ní í ṣe bọ wọ́n wàá gbọ́ lọ́hùn gbọ́ ní pàápàá gbọ́ lọ́hùn gbọ́. ìlàlẹ́bìnà àmàlú. wọn ò ní ta epo sórí èso ọlọ́run ni wọ́n máa ṣe. ìlàlẹ́bìnà àmàlú. wọn ò ní gbà pé àbáka àbíyá kẹlẹ́ fagbórúkà àwọn pé ìyáálé ọ̀gá ní í ṣe ọ́ ilé ìwé àpẹtẹtẹ ojúmọ́ àti ìwọ ìyálẹ̀ ọ̀kan sí ọ láti sọ́lẹ̀ gbólóhùn yẹn gbólóhùn yẹn bọ́ ni. ìlànà mi nà ámẹnu wà á mi lò sọ̀lẹ̀. bákan náà wà á mi lò sọ̀lẹ̀ hàn àwọn tí ó là nínú òfòwò mọ̀ sí sẹ́ẹ̀rẹ́ ìyẹn ni pé wọn ní máa ya pọlọ àwọn ò ní mutí àwọn ò ní ṣe zìnà àwọn ò ní bobìnrin lọ́wọ́ ò ní bọkùn ò ní dìbọ́kùn ọlọ́kùnrin wọn à wọn à ní máa ṣe gbogbo tá a gbà pé ìyàpọ̀ ọlọ́run nìyẹn. ìlànà bínú àmàlù wà á mi lò sọ̀lẹ̀ háàtì wàtàwá sọ̀bẹ̀lẹ̀ àkì. wàtàwá sọ̀bẹ̀lẹ̀ àkì ọlọ́run ní bákẹ́ náà ìdàkejì ó làwọn wà máa ṣe báwa á rí wọn oríire ni wọn wà ẹ wọn àìríire ni wọn máa lọ bí wọn ti ń sọ̀rọ̀ ọlọ́run ó jẹ́ pé ọ̀rọ̀ òdodo jùlọ tẹ́ pọ̀rọ̀ ọlọ́run ànábì àwọn àfẹ́ẹ̀sì iná ti bá wọn ẹ̀ ní bá wọn dìrọ́. wọ̀tà wọn sọ́ọ̀bìlì hàkì wọ́tà ẹ ẹ lákèsì ni ní wọn tàwọn irú yẹn wọ́n máa sọ wọ́n tún wá máa wá àwọn èèyàn kú wọn ní pàdé rọ. wọn wọ́n ní síbẹ̀ torí pé irọ́ lè lé ìtajọ́kù tí wọ́n ní dókòrò yìí. wàtàwá sọ bílẹ̀ hakì wàtàwá sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀. bákan náà ẹ̀tù wá bá orí sùúrù rẹ̀ ti bá wọn sùúrù ni wọ́n máa ṣe ìwà pẹ̀lẹ́ ni wọ́n máa rìn jẹ́ẹ́jẹ́ ni wọ́n máa lọ wọn à ní jẹ́ kìnìún láwùjọ wọn ní jẹ́ ẹjọ́ mọ̀ sáwọn èèyàn sùn tá wọn jẹ́ táwọn èèyàn ní súnmọ́ pé à àfa yẹn kàn wò báyìí o wà rẹ̀ dá kankan o bàbá ó ti là kúrò níbi kúsùr níbi orí ibú àti níbi òfò eléyìí tó wà nínú ayé eléyìí tó wà nínú ngbà eléyìí tó wà nínú àsìkò eléyìí tó bàgbà tá à lò yìí mú àsìkò tá a wà yìí àwọn yẹn ti wà nínú òfò àsìkò tó tá a wà yìí inú ìbànújẹ́ láyé wà ṣùgbọ́n ẹni ọba lè gbọ́lọ́ gbọ́ tó ń ṣiṣẹ́ tó wà lórí òdodo ó ti sùúrù àdéhùn ọlọ́ọ̀ni ìlérí ọlọ́ọ̀ni pé òun fà wọ́n yọ kúrò nínú òfò àtẹ̀mí àtẹ̀yìn abẹ́rọ́ ó ìyàwó kò ní orí ibú náà. ó ti wá dẹ̀ ń tí ó gba ọlọ́run gbọ́ lódodo. ó ti wá dẹ̀ tí sẹ́yìn lóore tí ó rọrùn fún láti bẹ̀rẹ̀ ṣe. ó ti wá dẹ̀ tí wọ́n lóde òdodo. ó ti wá dẹ̀ sùúrù tá a fi bọ́lọ̀ wọn bá lò. ẹ ó yẹ wá nínú orí bóyì orí àlẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam. àwọn yẹn wá nínú wàhálà ìjọba. sallallahu alayhi wa sallam. àwọn yẹn wá nínú wàhálà yìí. sallallahu alayhi wa sallam. olùkọ́ bínú àbí yóò àtàná bàdáyà tí wọ́n fàtẹ̀rọ̀ tí. yóò àtàná bàdáyà tí wọ́n fàtẹ̀rọ̀ tí. إلى الرسل والأوطان في الأرض تعبد إلى الرسل والأوطان في الأرض تعبد الرسل والأوطان في الأرض تعمى أنا محمد olówó adé ayé ti wà nù orí bó wà wa ti sọ̀rọ̀ isa ti gbé isa lẹ wà wá mọ patrọ nìyẹn patrọ onígbà àtùkò tí yóò fi dá nsẹlẹ lẹpẹ ní patrọ. سوريتان بعد أسوة وفترة من الرسل من الرسل والأوطان في الأرض تعبد من الرسل والأوطان في الأرض تعبد أعرف وعي السماء ọlọ́run bá sọ̀rọ̀ mọ́ wàlẹ̀ àwọn fáànì fìlà ọ̀tún tí wọ́n bá dùn ẹ̀gbọ́n làwọn yẹn ọmsa sirọja mustani wahadiya ọwọ adé fún wa ó fún wa mẹlẹ ìmẹlẹ ó sì tu wa mẹlẹ kódà wà á ń dàrọ nánàrọ wà bá ń sàrọjà nàta. ó bàrọ̀ náà ó fura kó ó sì wá sọ fún wa pé tá a bá gbọ́ lọ ń gbọ́ tá a ń ṣiṣẹ́ eré tá a dúró òdodo tá a yẹ ń bẹ̀ tá a ṣiṣẹ́ sùúrù àdùnmọ̀ àlùjẹ́nà wà á làmọ̀nà ìsìláàmù fàlìláì nàhàmàdù. wà á làmọ̀nà ìsìláàmù fàlìláì nàhàmàdù. ọwọ́ àbúrò wa ní ìsìláàmù lódìdí. wà á làmọ̀nà ìsìláàmù fàlìláì nàhàmàdù. ọkọ wa ní ìsìláàmù lódìdí adúgbò fọlọ ọ̀dẹ́mọ̀ adúgbò fọlọ àbá adúgbò fọlọ. alihamudulilayi. adúgbò fọlọ pẹ̀lú alhamdulilayi. ó sọ ọmọlẹ́yìn anabi àdúgbò àbá àdúpẹ́. alhamdulilayi. ó bá rí bẹ́ẹ̀ anabi yìí o tó fi ṣàṣíwájú. ṣàṣíwájú. ọ̀rọ̀ kẹ̀kẹ́ bàbá Fátímátà. Fátímátà. ìbálẹ̀ bọ̀ pé mọ̀ ìgbà ọmọ sàṣà láti rọṣẹ. ànábì yìí tó ṣàṣìwájú ọlọ́kàn tẹ́ bàbá Fátímátà bí n bá lè dé Mẹ́dínà ó máa tàṣà látúnṣe. Ànábì yìí ó tó ṣàṣíwájú ọlọ́kàn kẹfà bá Fátímà ta bí n bá lè dé Mẹ́dínà wọ́n máa fàṣà látúnṣe wọ́n máa fàṣà látúnṣe. Anabi yìí o tó sá síwájú o. Ọlọ́kàn kẹ́ta bàbá ti máa ta. Bí n bá lè rówó wọ́n máa fàṣà látò